اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد ọlọ́run ṣe kẹ́ ṣe gẹ́rẹ́ fanabi wa muhammad ọlọ́run ṣe kẹ́ ṣe dẹ́ra fanabi wa muhammad ọlọ́run bá wa ṣe kẹ́ ṣe gẹ̀ẹ́ fàlàyé lọ́run anabi wa fún aṣíwájú ayé àti tọ̀run anabi wa muhammad nìkan lọ́ba tó ní ayé àtọ̀run àmọ́ síwájú ayé àtọ̀run ànábì Muhammad ni toróhùn náà ni àkọ́kọ́ dá tọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá mọ́lẹ̀ rẹ̀ òun náà ni ó sì kọ́kọ́ wọ àlìjẹ́nà gẹ́gẹ́ bá ti bala kọ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run dákun musa wọlé ànábì náà ọlọ́run gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wá sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé orúkọ mi èyí padà Alhaji Qadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ní ọlọ́run musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o ọwọ́ àdúrà tẹ́ni kọ̀ọ̀kan wa náà tẹ́ ní gbogbo ẹ̀bí tó ń kálukú wa ti ń tẹ ọlọ́run níjà ká lófùfù ọlànàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah kótó nípa bẹ̀rẹ̀ ètò rẹpẹtẹ lónìí ẹ jẹ́ ń dúpẹ́ fáwọn olóore mo dúpẹ́ pọ̀ bàbá wa Professor Ahmed Ọláni Salahuddin bàbá dáadáa báàlù baríkà ọlọ́run ní bàyín nu jẹ́lá ilá aláṣà tó darí ilé Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí number thirty Victoria Rubi Eke Street ní tí wọ́n kàlẹ̀ sí nọ́mbà thirty three Victoria Arobieke Street ní Lekki phase one kí ọlọ́run dákun mọ́sà bá wa dúró ti bàbá náà ọlọ́run ní padà lẹ́yìn láéláé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ara kí màmá wa alhaja wa Khadija Suola ọlọ́run mọ́sà bá wa ṣe dáadáa fún yín ìyàwó alhaja wa Mansurat Olúwatóyìn àdúpẹ́ lọ́wọ́ tí yín náà ọlọ́run mọ́sà dúpẹ́ fún yín ìyàwó wa Kudrat Kọ́lé Towó ọlọ́run mọ́sà bá fi yín sílẹ̀ alhaja wa Abdulateef Ọ̀yásípẹ́ àtìyàwó alhaja wa Ọ̀yásípẹ́ ọlọmọsàbà dúpẹ́ fún yín àti gbogbo ẹni tí ẹ dúró tiwa tí ẹ dojú tiwa lórí ètò tọdún yìí ọlọmọsàbà dúró tẹnì kọ̀ọ̀kan yín náà ọlọ́run ní fi yín sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run. ní báyìí a takọsọ nísìnyí lọ wo eré oníṣe wa tí a pè ní ẹ̀kọ́ Ramadan a wò ó bí a bá wá padà dé láti bẹ̀ a wà darí sílùú lọ́rin lọ́dọ̀ bàbá wa alálùkọ̀rání hmm, alálùkọ̀rání nílùú lọ́rin bàbá Sheikh Muhammad Awwal alálùkọ̀rání àdọ̀dọ̀ wọn tá a Allah àkàrà ní rẹpẹtẹ àwọn agbàlejò àfa ńlá àfa àwọn tí wọ́n wá lánàá àwọn náà látún gbé wá lónìí pẹ̀lú ògbòrò tọ́lá gbádùn wọn àtúnwá fẹ́ kọ́ bá tìrìtì nǹkan mi lẹ́nìí ọlọ́run ó ṣe rọrùn fún wa ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́ náà bisimilayi ẹ káàbọ̀ padà sórí ètò yóò tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn gbogbo wa àti ti ẹ gbọ́ láti ọ̀dọ̀ àfa wa láti ìlú Ìlọrin tó ọlọ́run ojú ọ̀sán àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa o nọ́mbà tẹ̀lé pa àfa alálùkùránì sínú ni mo ti ń sọ fún gbogbo iná ló ti nílò wa lórí ìwòran yín tẹ́ bá ń wo wáàsí wọn ẹ ti bá nọ́mbà wọn bẹ̀ zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one náà nọ́mbà bàbá wa lálùkùránì wọ́n á sọ fún wa pé tá a bá padà dé a bọ̀ sínú stúdíò àwọn hmm. agbàlejò àfáà mi tí mo tá a gbà lálejò nígbà tá ẹgbẹ́ àìpẹ́ náà la gbà wọ́n lálejò ẹ̀wọ̀n ti padà dé kí lọ́mọ sàjáàrí wọn pẹ́ bàbá wa fata Sheikh al-Imam Uthman An-Nufawi bàbá ẹ̀ bá ń sálàmù sáwọn aráalé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. he baba ẹ dákun ohun tí mo fẹ́ kí ẹ bá wa yanjú lónìí torí ọ̀rọ̀ kan bẹ tó yẹ pé ó ń jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì káàkiri ẹnìkan kan gbé kinní kan jáde ó ní ọ̀rọ̀ nàìjíríà yìí ẹ mọ̀ wulẹ̀ ṣàdúrà mọ́ ẹ mọ̀ wulẹ̀ bá wa ṣàdúrà ẹ mọ̀ ṣe gbá ṣàwọn ọmọ kẹ́kẹ́ ọ̀rọ̀ pé ó ti kọjá àdúrà mi sọ̀rọ̀ máa burú kọ́ kọjá àdúrà ni wọn kà ọ̀dà yẹn pa àwọn afáwà kan bá yanjú ẹ̀ ẹ dàkún lónìí mo fẹ́ ká yanjú ọ̀rọ̀ lórí àdúrà àti nǹkan tí ń bá àdúrà rìn tó pé bàbá ti rí àfikáràdúrà tá a bá rí ادعوني استجب لكم والصلاة والسلام على رسول الكريم محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الجزاء آمين a dúpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. a tọrọ àlékún kẹ́gẹ́ fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. àlékún kẹ́gẹ́ fún gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ sí iṣẹ́ anabi. àwa kí pípọ̀ àkúṣe ọlọ́run bá wa san ilẹ̀ san rẹ̀. gẹ́gẹ́ bí ìbéèrè àti tí a gbé kalẹ̀ yìí ọ̀rọ̀ lórí àdúrà ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá ó fi àdúrà ó fi ṣe ìsopọ̀ láàrin ẹrú sí ọlọ́run ọba rẹ̀ pé ọ̀nà tí ó lè gbà fi bá mi sọ̀rọ̀ tó bá ń wá nǹkan àfi tọrọ ní ọwọ́ mi a rí àdúrà kò sí ibì kan tí ó ti kọjá àdúrà nǹkan kan yé ọ̀rọ̀ kan yé dáadáa ká ní onídàádúrà mọ́ ọ̀rọ̀ kan yé sì kù díẹ̀ káàtó ká ní àkílàdúrà fẹ́ ṣe ń bẹ̀ ṣùgbọ́n ó ní àwọn nǹkan nǹkan tó yẹ ká gbọ́yé pẹ̀lú àdúrà òun ni àáyànnà lọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ àwọn èèyàn máa ń rò wípé àdúrà ó kàn jẹ́ ní tó bá ti ṣe ó gbégbèsè ó gbégbèsè tó bá sá ti ṣàdúrà bíi yóò ṣe bíi kéèyàn ọmọ ní ọlọ́run fún mi lọ́mọ fún mi lọ́mọ tí ò fẹ́yàwó tí ò súnmọ́ obìnrin ó rò pé àdúrà ó máa ní ah, àdúrà ògbà àdúrà ògbà whereas àdúrà ní àwọn nǹkan nǹkan tí ó gbọdọ̀ bá rìn ṣé rí àdúrà gangan ìjọsìn ni o béèyàn kan bá lóun ò ṣàdúrà mọ́ ó sọ pé òun ò sí náà mọ́ ni o nítorí tá a bá lọ́nu suratu Ghafir aya sixty ọlọ́run ọba ọba àlekẹ́ ọlá ó sọ fún wa bàdà ọdún bíi láìmínà ṣaitan rajim bismillahir rahmanir ó ní waqala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ẹ pè mí ẹ bẹ̀ mí ẹ tọrọ tẹ́ bá fẹ́ lọ́wọ́ mi astajib lakum má dáhùn lóhùn sẹ́rí pé ẹ pè ló sọ nígbà tí wàá sọ̀rọ̀ lé ó ní innal ladhina yastakbiruna an ibadati. Hmm. dájúdájú àwọn tó ń ṣègbéraga kúrò níbi ìjọsìn èmi ọlọ́run tó láwọn ò ní ṣe èmi ọlọ́run mọ́ wọ́n hmm. ní wípé ẹni bá lóun ò ṣàdúrà mọ́ lóun ò sí lọ́run mọ́ ni àwọn ẹni gbogbo ẹni bá lóun ò bẹ lọ́run mọ́ òun ò ṣàdúrà mọ́ sáyẹ̀ dẹkùlù nàjà ànámọ́ dàkúrì èèyàn nàjà ànámọ́ lẹ́ni tá yẹ pẹ́rẹ́ wọn ìyẹn ní anábì sallallahu alaihi wasallam lànàbì fi sọ fún wa wípé ẹ̀dùn àáhù ẹ̀lẹ́ ìbáadà òní ìjọsìn ìgbẹ́lọ́wọ́ ìjọsìn ni kódà ní àdìsí kan sọ fún wa pé àdùá mọ́kòl ìbáàdà tá a bá ní ànsẹ̀sìn ànsẹ̀sìn ojú orí wa wípé mùdùmùdù ẹ̀ tó fi egun rẹ̀ fi ní àlàáfíà òun ni àdúrà hmm. now tábàtí wàá gbọ́ yín bẹ́ẹ̀ ẹ wo ramadan ramadan làwọn ń bẹ̀ yìí kọ́lọ́n kó gba lẹ́sìn fún wa àwa tá a bẹ̀rẹ̀ kó já parí ẹ̀ kó mọ́ fọdún ilé iṣẹ́ àpèṣe mọ́ kó já sọ̀pọ̀lọpọ̀ nígbà tí ọlọ́run sọ̀rọ̀ ramadan tó sọ̀rọ̀ ramadan kété tó parí àwọn ọ̀rọ̀ ramadan ó ní ìdásá aláka ìbádí àní fa inni qaribun ujibu dáwàtà dáìdà dáàni ó wà ní fal yastajibu li subhanallah hmm. fal yastajibu li wal yu'minu bi la'allahum yarshudun sọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala Quran 2 Suratul Baqarah ó ní ìdásá aláka ìbáde àní táwọn ẹrú mi bá béèrè nípa ìmí ọlọ́run nípa lọ́wọ́ wa nẹ́bí ọlọ́run tó ní a máa gbẹjọ́sìn fún yìí ọlọ́run tó ní a gbàṣẹ rẹ̀ wọlé yìí akọ̀rí ibùn àmbà aid so jìnnà ọlọ́run ní fa ìní ẹ̀tún rí verily indeed ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run kọ̀rí ibùn ọba tó súnmọ́ pẹ́kípẹ́kí ni mí ó súnmọ́ wájú ká san lọ warid ó súnmọ́ wájú san ọrùn wa lọ ní bẹ́ẹ̀ fi mọ̀ pé mo ujibu dáwàtà dáì mo máa ń dáhùn àdúrà ẹni tí ń pè mí tí ń bá ń pè mí máa dá lóhùn ìdáàdà àni tó bá pè mí bẹ́ẹ̀ ò pọ́ lọ́hùn ó sọ pé tó bá wù ọlọ́hùn kóhùn ó ṣe nu ìyẹn ló fi lo istikbar fún ẹni tó lóhùn ṣàdúrà yastakbirun ẹni tó ṣègbéraga lẹ́nu ọ̀run òkùnkùn gbàdúrà mọ́ that is pé o ti fi ọlọ́run kan ọlọ́run kún pé kí ni mo tún mo fẹ́ wá lọ́dọ̀ ẹ̀ mọ́ àkínlẹ́nu tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀hún kó wà lọ́wọ́ ẹ̀ kémi ló wà lọ́wọ́ ẹ̀ ọlọ́mọdé àríṣetọ́nù so ó wá ní fọ́níẹ̀sì ìjìbú àmọ́ kan dá mi lóhùn ṣé rí bí fọ́níẹ̀sì ìjìbú ní ìwà ni ọ̀rọ̀ wà kí ni tá a fẹ́ fi dọ́lọ́hùn lóhùn ètò ọlọ́run tó lọ àkàlẹ̀ a gbọ́dọ̀ pa ètò tí ká wá ní afẹ́ retí kí àdúrà òṣìṣẹ́ miracle. Masha Allah. tá a bá lọ ní suratul Anfal aya forty five ọlọ́run bá nẹ́bí sọ̀rọ̀ pé kó sọ fún gbogbo àwọn mòmìnir òdodo ọlọ́run ni yẹ́ ayọ́ alladhina amanu ọlọ́run mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìdálà kí tún fi atan tẹ́ ẹ bá pàdé àwọn nǹkan tẹ́jọ́ ta táwọn ti prepared láti bá fa wọn fẹ́ bá yín jà tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé ní time tẹ́ ẹ bá pàdé wọn lè bẹ̀rẹ̀ jà ẹ̀yin náà ẹ mọ́tura alẹ̀ ẹ̀rìn ni ọmọ ọkọ tó bá ṣẹlẹ̀ pé ẹ pàdé wọn fọsibítù ẹ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ẹ má sá ẹ má sá ń gbọ́ kẹ̀yìn sí níbọn tó wá ṣe ọlọ́run làmí má jọ́ mọ̀ bá mi ah, ah. ó kọ́kọ́ wá báwo ló ṣe gbà ìgbà lọ́wọ́ ẹ̀ wọ́n náà fèsì ẹ̀ náà ah. ó ní pásítítù ẹ fẹsẹ̀ múlẹ̀ ó ṣe wá ní wọ́n ti kúrò lọ akẹ́sìrọ̀ ẹ̀rí dùá òdìkìr ẹ wá bẹ ọlọ́run pípọ̀ làálàkún túfúlẹ̀hù nígbà láti jèrè hmm. so àdúrà àdúrà àdúrà bẹ́ẹ̀dà bá ń gbàdúrà ó gbọ́dọ̀ ní plan. a kì í gbàdúrà láì ní plan tẹ́lá bá gbàdúrà tó bá ní plan ó gbọ́dọ̀ mọ tiraka láti execute plan rẹ̀ yẹn wà á mọ practice ìtumọ̀ àdúrà wọn wá ní wípé gbogbo ohun tí mo ṣe yìí mo mọ̀ wípé kò lè ní result àfi tí wọn ọlọ́run bá bá mi dá sí wá bá ń dá sí jó ní result ó yàtọ̀ sẹ́ni tó jókòó kò ní plan kò ṣe kankan ó wá ń ṣàdúrà ọlọ́run fóun ní nǹkan ọlọ́run kan ó wá ní nǹkan nígbà tó lọ́fẹ́ sọ̀rọ̀ Nabiyullah Daud pẹ̀lú Jalut ẹ rí i pé tá a bá lọ́nu kùràntù yẹn náà ni ó ní ń gbà walamma barazu li Jaluta ń gbà wọ́n rí Jaluta ha àwọn tí wọ́n jẹ́ wọ́n ní ẹ́ látọ́ kátàlánà yẹ́ ọmọ bí Jalut àmọ́ lágbára báwo lágbára ó ṣe ká wọn. káàkùnrin. àwọn tí wọ́n gbọ́dọ̀ ń gbọ́ gidi wọ́n ní ẹmọ́jà sá fún ẹja dúró you can see wọ́n kọ́kọ́ dúró kọlu wọn ṣẹ̀wá ní rọ̀bánà afúrọ̀gà àlẹ́yìnà sọ́bẹ̀rà wọ́n sábìtì akọ̀dà lọ́nà wọ́n súnà alàkọ̀ọ̀nù kẹfẹ́ nígbà tí wọ́n dúró kánú fíàtì kọ́ni láti ń galaba ti fíàtà kẹfẹ́ rọ̀tà bí ìdìnnìlá àìmọye èèyàn díẹ̀ tó ń borí èèyàn púpọ̀ ẹ mẹ́jà pé kékeré kásá lọ tẹ́ ẹ bá sá ogun ti fọ́nù plan and practice hmm. wọ́n kọ́kọ́ dúró wọ́n ṣẹ̀ wá ṣe àdúrà ṣùgbọ́n kì í ṣe pàdúrà ló kọ́kọ́ síwájú ká wá pẹ́ ìdà kan máa sá lọ ká wá ò gbà no so tá a bá wo àgbẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jà á mọ̀ pé nǹkan bá àdúrà rìn láyé rọ̀ṣù sọ̀rọ̀ àṣàlám àwọn ànábì yóò pìpìà ogun yóò sì palẹ̀ mọ́ wọ́n sì sọ̀rọ̀ tó bá lọ wọ́n ṣe máa ṣàbíkárùn-ún ṣàdúrà. wọ́n ṣàdúrà máa ṣá Allah bàbá wa fadúlà sheikh imam Uthmanu Anufawi àwọn ni àti ń gbádùn látàárọ̀ tí wọ́n bá yànnà náà ọ̀rọ̀ nípa àǹtàǹpè ní àdúà àtàwọn nǹkan olórọ̀ mọ́ àdúà ṣíṣe ọlọ́run dákun mọ́sá gbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run báwo la ti wá ṣàdúrà tí fi gbà ẹ jẹ́ ká lókè lọ́hùn náà tá a bá padà dé àwọn afáwọ̀ wà yanjú ẹ̀ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem orúkọ ń gbẹnu gbogbo àwọn ọ̀rọ̀ táwọn afáwọ̀ Sheikh àdúrà ń bẹ o àmọ́ èèyàn tún máa ní strategy lórí àdúrà rẹ̀ tó bá fẹ́ ṣe ẹ́ ọ̀fẹ́ ṣàdúrà ọmọ nísìn kọ́kọ́ gbìyànjú ṣàdúrà ìyàwó náà kò rí ìyàwó tó bá fẹ́ ìyàwó àmọ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ ọmọ gbogbo ẹ̀ ló létò wọ́n á ní màá béèrè lọ́wọ́ bàbá pé báwo la ti wá ṣàdúrà tí fi gbà á tọ́lá àwọn èèyàn ń parọ́ pé àdúrà ọgbà ẹ̀dá kò sílẹ̀ òótọ́ rabbil alamin gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan wípé àdúrà pẹ̀lú ìgbésẹ̀ ni fàlíyẹsẹ̀ jíbulì ẹ má tako nature ìmí ọlọ́run sunnatullah ìlànà tọ́lọ́run ti gbé kalẹ̀ láyé ẹni ebi bá ń pa ó jẹun sunnatullah ìlànà tọ́lọ́run ti gbé kalẹ̀ ẹni fẹ́ bí mo fẹ́yàwó ẹ gbọ́kọ́ gbúlì lórí sunna tí ń jẹ́ nature tọ̀bí à ẹ wá fi àdúrà sí i. Ah, kí n tó sọ ìwọ̀nba mọ́jẹ̀mú tọ́lọ́ba ní kí n lè sọ ó máa wù mí kí n tó sọ àdífì kan anábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàábà wọ́n wà ní ìrìn àjò wọ́n wá ń lọ omi wá ti tán ó komi díẹ̀díẹ̀ àwọn kan wá lọ pọ̀rọ̀ pariwo lọ bá anábì pé anábì kò sómi kò sí nǹkan kan ẹ máa wo àdúrà àti kéèyàn ní plan and eh, eh, eh, practice ni o nígbà tó wá lọ bá anábì wa ta ló lómi díẹ̀ kù wọ́n wá ní ẹnìkan gbé bí akèrègbè wá wọ́n ní ẹ̀dá sí akèrègbè ńlá díẹ̀ tó kù ní ànábì wa fọwọ́ sí ànábì wa ń náà nígbà tá ànábì ń náà àwọn sábẹ́ wa láwọn rí bí ìgbà tá a ṣí pipe omi wa ń ya lọ́wọ́ ànábì omi wa ń ya lọ́wọ́ ànábì ó wá kún igbá yìí àti ìtúsọ ìwọ ó ní ó fa fàfi káfí ahamada kọ́dífújì rati olóòlùmílẹ̀ náà so ẹ rí kò ń ṣe pé òfurufú ńgbà àfi tó o bá rí tó bá wọ́pọ̀ bára rẹ̀ condition tí o rí n tó fẹ́ fi ṣàkàgùn <laughs> àmọ́ ó dẹ̀ mọ́ difficult sí tí ọlọ́run lè ṣàmọ́ tí ò ní ṣe pọ̀ so tábà ti kọ́ ọmọ yẹn sẹ́dínà ọmọ ọ̀rọ̀dà lọ́tàlá nígbà yẹ àwọn kan takú ti sí mọ́ṣáláṣí láwọn ń sin lọ́hùn àwọn ń bẹ lọ́hùn àwọn ń sin lọ́hùn àwọn ń bẹ lọ́hùn gẹ́gẹ́ bí gbogbo aláṣẹ gbọ́nù tán ó máa ọ̀yàn tí ó burú tó lé ni tí òun gba ìwọ lọ ọ̀tọ̀ nìkan lẹ́yìn burú ẹni búkọ́ hmm. Hmm, kò ń sẹni búburú kò gba nonsense hmm. bí wọ́n máa ṣe lọ bá wọn ni wípé ẹ díje ẹ lọ wáṣẹ ẹ lọ wá ń tẹ́jẹ. ẹ á sí nínú láyé kò dá máa á dùnkún antona berizik èèyàn kan yóò gbọdọ̀ jò kókó lóhùn òní lọ wá kí kó máa ní ọlọ́run oṣù ọlọ́run ṣe lakọ̀dà nímtọ́ alẹ́ sàmọ́ alàtẹ́ntò dáàbà wà láfi dàn ẹ mọ̀ pé sẹ́mọ̀ òní gold kò ní fi silver fámṣú fímọ̀ náà kí bí ara ọlọ́run wí so a gbọdọ̀ mọ̀ bẹ́ẹ̀ àdúrà wa gbà nigeria àdúrà wa gbà o àdúrà wa gbà o àdúrà wa gbà o kò tó báyìí láwọn ibìkan tó ti dogun o ara tá a fi mọ̀pá àdúrà gbà ni o gbogbo wa la rí Egypt ní ọdún mélòó kan sẹ́yìn bread kobus ló léwó ló di wàhálà ní gbogbo wọn fi ya síta ló padà di pé ẹni tí ó kú kú ẹni tí ó bread kobus ló léwó àmọ́ wa ọlọ́run wọn ní àmọ́ tí fi ń jọ bí ìpàdúrà wa ò gbà tí fi ń dàbí yìí pé àdúrà wa ò ní ta kàkàlẹ̀ yìí à ń ṣàdúrà sa plan ìyípadà à ń ṣàdúrà sa practice ìyípadà o lè continue mọ gbàdúrà láì ní plan àti practice tó fẹ́ kó ṣe àdúrà nìkan ò lè dá ṣe àdúrà ń gbà o àmọ́ fi kún pé káwa náà ó ní lọ́kàn pa afẹ́ kó dáa. ká sì máa rìn pé a fẹ́ kó dáa àdúrà ó wájú ó dáa ju bí táwa lérò pé lọ. Hmm, hmm, hmm, so ní ṣókí inú àwọn mọ́jẹ̀mú tí ń mádùúrà gbà òun ni ìgbàgbọ́ gan-an fáliyómi ní bí lọ́lọ́run sọ Ànábì ní ud'u Allaha wa antum muqinuna bil ijaba ẹbẹ̀ lọ́hùn kẹ́ ìgbàpádùn gbà ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn máa jẹun anabi sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ rẹpẹtẹ wípé dádájọ ọlọ́run ọba tó dáa ni ọlọ́run ẹgbà àfin tó dáa fàdákàrà rọjùlán anabi wa sọ̀rọ̀ arákùnrin kan ó ti wà lórí ìrìn àjò tipẹ́ gbogbo irun rẹ̀ rí kurukuru orúkú ti mú yẹmúdú yadá ẹ ó na ọwọ́ rẹ̀ méjèèjì sókè sọ pé ya Rabbi ya Rabbi anabi ni wà má kánú haram ibi títí jẹ èèwọ̀ ni ibi títí mu èèwọ̀ ni wọgùdí abinahram ẹ fún mi lóúnjẹ jẹ oúnjẹ ìwọ náà tún fún jẹ. fa anna yustajabu lahu báwo la ṣe fẹ́ gbàdúrà ẹ̀ ẹ wò ó mọ́jẹ̀mú tí sinbadu agba so mọ́ onírànàjò làwọn dáwà tó mustaja hmm. ẹni bá pe ọlọ́run ní ya rọ́bì á rí pé gbogbo àwọn òjíṣẹ́ nínú kùránì rọ́bì ẹni rọ́bì ya rọ́bì hmm. so rọ́bì nu téèyàn fi ń gbọ́ ọlọ́run tí fi ń gbà ni nínú ẹ̀ ní kéèyàn dojúkọ ọlọ́run kò náwó sókè gbogbo mọ́jẹ̀mú ìwà pé àmọ́ nítorí pé ibi je jẹ́ títí mu èèwọ̀ ni fa anna yustajabu lahu. Hmm.

o le bọ́ síwájú ọ̀gá ọ́fíìsì kan gan kó máa tẹ fóònù gbà yẹn náà kámọ́tì sọ chairman kámọ́tì sọ eh, senator kámọ́tì sọ governor kámọ́tì sọ president hmm. ó wá wá àwọn ọba tó dá gbogbo ẹ̀dá ó wá ló ń bẹ lọ́run ó wá ó wá ń ṣeré àdúrà nínú ti ọlọ́run nínú ẹ̀ ní má èyí kan sọ sọ pé wọ́n ní ọlọ́run ṣe fún mi ah, hmm. ọlọ́run fún mi hmm. ọlọ́run mo fa àwọn orúkọ rẹ tó dáa jù bíọ́ mo fa àwọn ìròyìn rẹ tó ga jù bíọ́ ọlọ́run mọ́sá gbémi lékè ọlọ́run ó tuntun sọ ọlọ́run gbémi lékè ọlọ́run wàá repeat ẹ̀ ló fi jẹ́ pé rasul sallallahu alayhi wa sallam kánà ìdáyẹ́dì ò dá àtàlàtà wọ́n tí ànábì ó dá sàdúrà mẹ́ta ní mọ́tò súnà ni ìlẹ̀há gbèdò àìkátẹ́pẹlẹ máa dúrà inú ọmọ jẹmu ti ń mú àdúrà gbà ní. ìsìkìbá ní kíbla tá a bá wà ń kọ́ díṣẹ́ tá a lè fèsì kíbla lẹ́yìn tá a ti sàlọ̀ látàtúwà mímọ́ káwọn fèsì kíbla inú mọ́jàmú ti ń mọ́ àdúrà gbà ní káwa yin ọlọ́run ká tọrọ àforíjì ká fọkọ́ fún káwa fi àwọn orúkọ rẹ̀ tí ń jẹ́gbẹ̀ẹ́ wàláhì àdúrà ọmọ ìgbà. tó alhamdulilayi alhamdulilayi ọlọ́run musa bá a sàánú yín jù báyìí lọ kọ́lọ́run bá a sàlékún mímọ̀ kó sàlékún dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ adúpẹ́ pọ̀ yín bàbá ní gbólóhùn kan àdúà àti sàárà ṣíṣe ẹ ṣé bàbá sàdúà tán ó dáa ká sí sàárà. náà àdúrà ti sàárà hmm. méjèèjì dáa púpọ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní sọ́dàkọ̀ sàárà ń máa ń paná àlùbá hmm. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí ń bẹ lọ́hùn tó tún wá jẹ́ aládùúrà wọ́n ní àtẹ́rù láyẹ̀tẹ́rù ìlàbíjànà èyí ẹyẹ ó fò àfikún rí ìyẹ́ méjì wọ́n á ní ẹyẹ wọ́n á ní iye ẹyẹ àdúrà òun náà ni sàárà rẹ̀ bẹ́ẹ̀ bá ń sàdúrà tó tún lè ṣe sàárà àdúrà máa ń gbà púpọ̀. alhamdulilayi ọ̀rọ̀ lẹ́gbọ́n wo tó lè kádùá bàbá wa pòfẹ́sọ ọláníyì sàlàhùdíìnì ó lè gbà náà wọ́n tún fi sàárà kún kádùá mọ̀mọ́ wa alhaja wa sùwàlá ó lè gbà wọ́n tún fi sàárà kún o kádùá ìyá wa kọ́lé tó wọlé gbà wọ́n fi sàárà kún ọlọ́mọsá gbà o gbogbo ọ̀rá tó ń gbòmílé wọ́n náà fi sàárà kún àdúrà rẹ̀ kọ́lọ́mọsá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa wọ́n lá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọ́sọ̀bà adúpẹ́ fún yín a lọ sókè lọ́wọ́ nísìn gbàtà bá padà dé ìbéèrè tòní màá wá béèrè lọ́wọ́ gbogbo ilé ẹni tó sì jẹ ẹ̀bùn wa tí tá a béèrè kọjá àwọn náà wà láti wá gba ẹ̀bùn wọn láàárọ̀ yìí ẹ ṣeun kalẹ̀. ẹ káwọn padà sórí ètò ètò yín Ramadan Kareem hmm, mo rò pé gbọ́dọ̀ àfa wa Sheikh Uthman Anufawi tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run tán nísìnyí ọlọ́run mọ́sàbá ṣe dáadáa fún wọn mo sọ ńgbà tá a wà pẹ̀lú wọn lẹ́ẹ̀kan wípé tí n bá máa fi wọlé nísìnyí àwọn tí wọ́n ń gba ẹ̀bùn wa wọ́n ti ń dé díẹ̀díẹ̀ láti wá gba ẹ̀bùn wọn a ti ń ránṣẹ́ sí wọn a ti ń pè wọ́n láti wá gba àwọn ẹ̀bùn wọn torí pé àmánà ni àwọn tó kó fún wa wọ́n kó fún wa ká máa fún àwọn èèyàn ni a sì gbọ́dọ̀ sí jàǹbá a gbọ́dọ̀ máa kó fún àwọn tẹ́ni a kó fún ni. ájì ara tó jòkó lẹ́gbẹ̀ẹ́ mi òun ni wọ́n dáhùn àwọn àbéèrè wa kan tí a béèrè dáadáa àwọn ká sọ pé seventy or sixty five over hundred so gbogbo àwọn tó kù wọn àgbà tó bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo fi píkì nọ́mbà àti ajíà náà pé kó wá gba ẹ̀bùn rẹ̀ kọ́kọ́ bá ń sálámà sáwọn ará líná. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu kí lórúkọ ẹ. orúkọ mi ni Táíwò Toyibat. Táíwò Toyibat láti ibo ló ti wá báyìí. Lagos Island Ọbalende. látọbalende Lagos Island. bẹ́ẹ̀ ah! sà so ẹ máa wo Orísun bẹ́ẹ̀ dáadáa. ẹ ṣe ká máa wò. ẹ ṣe ká máa wò ṣé ti máa ń wo program wa lọ́dọọdún ni àbí ọdún yìí nìkan lọ fún un. mo ti máa wò tẹ́lẹ̀ ṣùgbọ́n fóònù mi ní fọ́ọ̀sì ń gbà yẹn so bí ṣe wá jí ní sàrè lánàá tó jí mi tí mo ti jẹun tán mo kàn ń rò pé jẹun ṣáì kìíní ilé mi so mo mú fóònù mi mo fi ṣe voice recorder bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ so bẹ́ẹ̀ wá ṣe tán mi try láti answer question yẹn mo kọ́kọ́ bàtí wọ́n pé yorùbá lẹ́bi ṣe mo kọ́kọ́ tún sí english nù so mo fi wá rò pé answer yẹn mi ṣáà fi get ẹ̀ bàtí mo ṣáà fẹ́ send ẹ̀ sí orí fóònù kí n send ẹ̀ sórí message wọ́n á rí pé mo ní card so bá tó di àárọ̀ bí after seven tí mo hmm. padà bọ́ síta lọ ra card mo dẹ̀ ti kọ́ sínú ìwé tẹ́lẹ̀ so mo kàn type ẹ̀ sórí fóònù mo dẹ̀ send ẹ̀ sí. Allah Akbar alhamdulilayi ah you are welcome àdúpẹ́ ọlọ́run ọgbàdúrà wa eh, jẹ́ ká wá bẹ̀rẹ̀ báyìí torí pé àwọn ẹ̀bùn náà tí o fẹ́ gbà lọ́wọ́ wa lénìí yóò àti lè sọ báyọ̀ yọpọ̀ àbí kò ní pọ̀ àmọ́ àtúráyẹ̀ kó pọ̀ díẹ̀ hmm, torí pé <clears throat> àwọn béèrè tiwa béèrè tá máa ń tẹ́yàn máa ń ṣe research díẹ̀ kó tó lè dáhùn ni máa fún ẹ ní odidi alukuraani méjì látọ̀rọ̀ bàbá wa professor ọlani salahudeen ọba alhaji wa professor Ahmad ọlani salahudeen aláṣẹ àtọ́dúdarí latest standard insurance consultant limited alukurani méjì wọ́n ló ní láti ibẹ̀ ló ti wá. yóò tún fún ẹ t-shirt yìí náà láti lè ṣe standard insurance consultant limited náà ni ló ti wá nígbà. dè fìfẹ́ scarf méjì sí wọn náà láwọn àbúrò àbáwọn tó ń wọ ẹlẹ́rìí tẹlifíṣàn báyìí tó tó pé ẹ táyé arí ẹ fún wa inú ẹ ẹ wàá já wọn sí pé tọ. ọ̀rà ìyá wa kan bẹ láti abẹ́kúta ni alájà wa Mọ́súrátolúwa Tóyìn láti abẹ́kúta Ankara yìí ọ̀pá mẹ́fà ní bẹ́ńbẹ́ ṣé é sìn kò sí tó lè fi rán Ankara ni ó nara tán ṣé é sìn ẹ̀ tún gbà yẹn náà kọ́lọ́wọ́n fọ́ àlùbáríkà sí ẹ̀ jẹ́ fún kí o dà. látọ̀dọ̀ bàbá wa professor ahmed olani salawudeen nani iléeṣẹ́ wọn signature àwọn lónìí kí o dání ìyá máa fi sílẹ̀kùn ní ọmọ kọ́kọ́rọ́ kí kọ́kọ́rọ́ yàrá yóò máa sọnù ẹ máa fi sílẹ̀kùn kẹ́ máa fi tì ẹ kiri tí wọ́n pe ń tì ń si ó ń tì kọ́kọ́rọ́ yẹn náà ń pè bẹ́ẹ̀ ẹ ókè ó owó tá a gbọ́dọ̀ fún ọ wa. professor ahmed olani solahuddin aláṣẹ àtọ̀dánilẹ́sẹ̀ standard insurance consultant limited all the way from um, ọbalẹ́ndé ọ̀dà ẹgbẹ̀rún mẹ́wàá ní ten thousand naira ìwọ náà ló ní ọ̀yá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fún ẹlẹ́bùn kó sàdúrà fún wọn ká tó yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ lọ. ẹ ṣe ògbẹ̀yìn tẹ́ fún mi lẹ́bùn ọwọ́ yá máa rókè. Allah ibi tẹ́tí mu ọlọ́run jẹ́ ó tán bẹ́ẹ̀. àmín ya Allah agbára ọlọ́run. àmín ya Allah ṣé o lọ sí ilé kéwò sí lọ léèwé àbí. mo ti parí ilé kéwò ní twenty seventeen. o ti parí ilé kéwò ní twenty seventeen. bẹ́ẹ̀ni ìdádì lọ parí ni àbí tẹ̀ òjì àbí kùránì nìkan. ìdádì. ìdádì nílé kéwò. Darul Ilmi wal Hikma. Darul Ilmi wal Hikma níbo nìyẹn wà. Lagos Island Pike. Lagos Island náà lọ wà. Dollars private school. bẹ́ẹ̀ni sà. àlàtàlà fáyín bẹ́ẹ̀ afa Sulaiman Onítadáa. afa Sulaiman Onítadáa ah afa Sulaiman Onítadáa afa Sulaiman Onítadáa hmm, torí pé ọ̀dà ó gbé sí afa yọ O gbé sí afa yọ oye nìsín gba afa aṣọ ọ̀pá mẹ́rin yìí kọ́ ọ lọ fi dúpẹ́ lọ́wọ́ afa afa ẹ̀ ṣe wọn o ẹ̀kọ́ tẹ́ kọ́ wa lò ó ajẹ́bù lórí tẹlifíṣàn fáfáà yìí náà <laughs> ọlọ́kọ́ fún àlùbáríkà sí ọlá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀